bisimilahi walhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. fadlul ilm àjùlọ ìmọ̀ ẹ̀sìn ní júmọ́ àti ó kọjá lọ a sọ nípa àjùlọ ọlá tí ó wà fún ìmọ̀ ẹ̀sìn nítorí pé Allah subhanahu wa ta'ala ó sọ nínú alukur'ani pé hal yastawi ladhina ya'lamun wa ladhina la ya'lamun ǹjẹ́ àwọn tí wọ́n nímọ̀ ìmọ̀ ẹ̀sìn àti àwọn tí wọn kò nímọ̀ ṣé wọ́n dọ́gba wọn ò dọ́gba àmọ́ lóde òní ọ̀pọ̀lọpọ̀ ni ọmọ ìmọ̀ ẹ̀sìn wo gan ni ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ yálà a lọ sí mọdírásà ni yálà a lọ sí mọdírásà ni àmọ́ tí à ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn onímímọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó fẹ́ jẹ́ mùsùlùmí níwájú Allah tí ó fẹ́ ṣe Islam ní àṣeyege ní àṣejèrè dandan ni ìmọ̀ ẹ̀sìn Islam jẹ́ fún un àmọ́ ìmọ̀ yìí oríṣi mẹ́ta ni bí ènìyàn bá lọ sí madrasa tó kéwú tó títí. tí ọba bá wẹ̀ kó yẹ kàìnkàìn tí ó bá kó yán lórí ẹka ìmọ̀ mẹta yìí ó lọ kọ́ èdè ni kò tí ì kọ Islam bákan náà ẹni tí ọ lọ sí madrasa tó súnmọ́ àwọn àfẹ́ẹ̀sìn ìbáà fi ogún ọdún súnmọ́ wọn ìbáà fi ogójì ọdún súnmọ́ wọn ẹ̀ka ìmọ̀ mẹ́ta yìí ọ̀ranyàn ni fún un nítorí pé pẹ̀lú ẹ̀ka mẹ́ta wọ̀nyí nínú ìmọ̀ ni ó fi jẹ́ mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ka àkọ́kọ́ علم التوحيد أو علم العقيدة ìmọ̀ nípa ìmọ̀ ọlọ́run ní ọ̀kan ṣoṣo ìmọ̀ nípa àkìídà àdìọ́kàn mùsùlùmí èyí ni ìmọ̀ ìpìlẹ̀ ohun tó sì kó sínú ni ìmọ̀ nípa ìgbàgbọ́ Islam. èyí ni ọ̀nà àbáwọlé sínú Islam gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí àkídà Islam ó gbọ́dọ̀ mọ̀ kó sì ní nínú ọkàn rẹ̀ kó máa fi sọ̀rọ̀ sọ kó sì máa jẹyọ nínú ìṣe rẹ̀ àti ìwà rẹ̀ ní abala Ìmọ̀ nípa àkídà ìsìláàmù yìí ó máa kọ́ ojú ó sì máa kọ́ òdì ìtumọ̀ ojú òun ni pé kí gan ni ìgbàgbọ́ Islam ìgbàgbọ́ Islam nínú Allah nínú àwọn òjíṣẹ́ nínú àwọn màláíkà nínú àwọn tírà nínú kádàrá nínú ọjọ́ kẹyìn àti àwọn ìfọ́síwẹ́wẹ́ wọn. òdì rẹ̀ òun náà ni kí ni àwọn nǹkan tó ń ba ìgbàgbọ́ yìí jẹ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ èyí ni àwọn àáfàá ń pè ní nawakidul Islam gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí dandan ni fún un ó gbọ́dọ̀ mọ Islam wọ̀nàwà Akiduha àti àwọn nǹkan tó ń bàjẹ́ lẹ́yìn tá a bá ti ní ìmọ̀ yìí tán bó sì yẹ ká ní a sì ní ìmọ̀ náà ní ọ̀dọ̀ àwọn àáfàá ìsọ̀rí kan. àwọn náà ni èyíkéyìí onímímọ̀ tí ó bá jẹ́ ahalusunna wàlìjàmáà tó bá jẹ́ sálàfí ẹnikẹ́ni tó bá fẹ́ gba ẹ̀kọ́ ìgbàgbọ́ ẹ̀kọ́ ìgbàgbọ́ òdodo ẹ̀kọ́ àkìdá Islam tó bá lọ gbà lọ́dọ̀ onísúfí ó ti ṣìnà tó bá gbà lọ́dọ̀ amadi ó ti ṣìnà tó bá gbà lọ́dọ̀ ṣíà ó ti ṣìnà àwa náà á dá àwọn àfa alùsùnà mà àfa alùsùnà wàlìjàmá àfa sálàfí ọ̀dọ̀ wọn nìkan ni mùsùlùmí ti lè rí ẹ̀kọ́ ìgbàgbọ́ òdodo tó fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí ànábì ṣe mú wá sallallahu alayhi wa sallam lẹ́yìn tá a bá ti ní ẹ̀kọ́ ìtàn lọ́dọ̀ àwọn àfa alùsùnà wàlìjàmá à tó kàn òun ni ilimul ibada ẹ̀kọ́ ìjọsìn lẹ́yìn tí mùsùlùmí bá gbọ́ lọ́hùn gbọ́ tán tí ìgbàgbọ́ rẹ̀ tó ní àlàáfíà fífi oríkèéríkèé ara rẹ̀ sin Allah ló kù ìjọsìn tí a lè má ṣe ní ìrun kíkí ìmọ̀ nípa ìbáàdà yìí náà ni à ń pè ní fíkìw ọ gbọ́dọ̀ ní àgbọ́yé sí báwo gan ni Islam ṣe ní ká kírun tó bá fẹ́ gbààwẹ̀ ọ gbọ́dọ̀ nímọ̀ nípa ààwẹ̀ tó bá fẹ́ ṣe hajj ọ gbọ́dọ̀ nímọ̀ sí báwo láti ṣe hajj ní ti zaka bí ò bá nímọ̀ nípa èló ni zaka wọ̀ nínú dúkìá èló ni ó sì yọ ẹ̀bùrú yẹn ni pé kó lọ bá onímọ̀ rẹ̀ tó jẹ́ àfáà súnà kó sọ dúkìá tọ́lọ́ ń kó sí lọ́wọ́ káàfà ò bá sí kí wọ́n sì mọ kí ni ó yọ ní zaka lórí dúkìá náà ìmọ̀ nípa sọ̀láàt irun kíkí ìmọ̀ nípa siam àwẹ̀ gbígbà ìmọ̀ nípa hajj fún ẹni tó fẹ́ ṣe hajj àwọn ìmọ̀ wọ̀nyí dandan ni fún mùsùlùmí láti mọ̀ yálà ó ni kò lọ mọ́dẹ́rásà ni èyí ni ìsọ̀rí ìmọ̀ kejì fún mùsùlùmí láti lè rí Allah subhanahu wa ta'ala sìn ìmọ̀ ìsọ̀rí kẹta ó ní ilimul halal wal haram ìmọ̀ nípa ẹ̀tọ́ àti èèwọ̀ mùsùlùmí yóò ní iṣẹ́ ọwọ́ tó ń ṣe dandan ni fún un kó nímọ̀ islam lórí rẹ̀ kí ni ohun tọ́lọ́wọ́ bá ṣe ní àlàálì lórí iṣẹ́ náà kí sì ni àwọn nǹkan tí aláwo ṣe ní èèwọ̀ lórí rẹ̀ mùsùlùmí yóò máa jẹun yóò máa mu nǹkan yóò máa wọṣọ kí ni àwọn nǹkan tí islam ṣe ní ẹ̀tọ́ lórí àwọn nǹkan náà kí sì ni nǹkan tí islam ṣe ní èèwọ̀ kókó lórí ìmọ̀ yìí ni pé mùsùlùmí gbọ́dọ̀ mọ ìdájọ́ ìdáwọ́lé rẹ̀ oúnjẹ jíjẹ rẹ̀ nǹkan tó ń mu nǹkan tí ń wọ̀ sára tó bá fẹ́ ṣègbéyàwó ó gbọ́dọ̀ mọ ìdájọ́ Islam lórí ìgbéyàwó ọ̀nà wo ni mùsùlùmí máa gbà ṣe ìgbéyàwó tí ìgbéyàwó náà máa fi ní àlàáfíà kí sì ni àwọn ọ̀nà tí mùsùlùmí ò gbọ́dọ̀ gbà ṣe ìgbéyàwó rẹ̀ yóò lẹ́kọ̀ọ́ nípa ìgbéyàwó yóò sì ní ẹ̀kọ́ nípa Ìkọ̀sílẹ̀ àwọn àsọ̀rí ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ọ̀ranyàn ni o fún ẹnikẹ́ni lẹ́ẹ̀kan sí ìmọ̀ àkídà tawhid ìmọ̀ nípa ìgbàgbọ́ ìgbàgbọ́ Islam bákan náà ilmul ibada ìmọ̀ nípa ìjọsìn ìkẹta ilimul halal wal haram ìmọ̀ nípa halal àti haram yálà ọmọnìyàn jẹ́ onímọ̀ tó lè dákéóké tó lè túmọ̀ rẹ̀ sí èdè abínibí rẹ̀ tàbí ọmọnìyàn tí ẹ̀ mọ bí tí alifu dorí kọ ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run nítorí náà gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣe Islam àti ẹ̀yin tí ẹ ti wà nínú Islam ẹ mọ àáfàá tẹ́sùn mọ́ tí ó kọ́ yín ní ìsọ̀rí ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tọ́rọ̀ yín jẹ mọ́ bí ènìyàn bá bá àáfàá lò fún ẹgbẹ̀rún ọdún tó bá rọrùn bẹ́ẹ̀ àmọ́ tí ó bá nímọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ti pàdánù bíbá àfáà náà lò bí èèyàn bá lo ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún láti lọ kẹ́kọ̀ọ́ kéwú tí ó bá ní ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lọ kọ́ èdè lásán ni ó lọ kọ́ èdè lárúbáwá ni eléyìí kò rọ̀ ọ́ lọ́rọ̀ kankan nípa Islam ẹnì yòówù tó bá fẹ́ mọ Islam tó sì fẹ́ jẹ́ mùsùlùmí ìmọ̀ àkídà ìmọ̀ fíkíù bí ó ṣe máa sin Allah ìmọ̀ halali àti haram tí ó fi dá halali mọ̀. tí ó sì ṣe ìtọ́ba fẹ́ ṣe nínú rẹ̀ tí ó sì dá haramu mà tí ó sì jìnnà sí haramu nítorí náà yín mùsùlùmí ibikíbi tí ẹ bá wà èyí ni kí ẹ gbájúmọ́ ohun tó bá kan mùsùlùmí òun ni wọ́n ní kó máa rán. ká máa dààmú káàkiri lọ́tún lọ́sì ká máa fò káàkiri ààyè ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn kọ́ ni ìyẹn kọ́ ni ọ̀rọ̀ wa kàn o ohun tọ́rọ̀ wa kàn ni pé ibikíbi tá a bá wà ká súnmọ́ àwọn àfa ahadùsúnà wàlìjàmá à àwọn àfa sàlàfíyùn láti lè kọ́ àwọn ìsọ̀rí yìí ìmọ̀ ìsìláàmù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká má gba ìmọ̀ yìí lọ́dọ̀ onísúfí ká má gbà lọ́dọ̀ amadi ká má gbà lọ́dọ̀ ṣírin àwọn ṣíà bákan náà ká sì jìnnà sí àwọn àfa ẹlẹ́bọ torí pé gbogbo àwọn ìsọ̀rí àfa mẹ́rẹ̀ẹ̀rin tí mo dárúkọ wọn ẹlẹ́bọ ni wọ́n òṣòfò sáráalé ẹ̀ lòfò ni wọ́n ká jìnnà sí wọn o ká mójútó ẹ̀kọ́ ẹ̀sìn wa ní ọ̀dọ̀ àwọn àfa alùsùnà wàlìjàmáà ní ọ̀dọ̀ àwọn àfa sàlàfíyùn Allah wá fi wá ṣe kòǹgẹ́rẹ́ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.